إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم inṣáàlá àtúmà tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú al-aqidatul wasatiyya èyí tí al-imam ibn taymiyyah al-harrani ad-dimashqi alayhi rahmatullah tí wọ́n kójọ látinú ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala bákanáà ọ̀rọ̀ anábúwa muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n ṣàlàyé fún wa ọ̀hún náà ni asifatu asalbiya àwọn negative attributes àwọn ìròyìn tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó gbá kúrò fún rẹ̀ tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fọ́ rẹ̀ mọ́ kúrò ń ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní mátàkàdà Allahu min waladin wama kana ma'ahu min ilah إذا لذاب كل إله بما خلق ولعل بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة وتعالى عما يشركون الله سبحانه وتعالى قل ما اتخذ الله من ولد ọlọ́run ọba òbí máa kankan ó gbá kúrò fún rẹ ìròyìn ọmọ bíbí ọlọ́run ọba lóhun òbí máa kankan وما كان معه من إله بكنا كسي إلهك فالولم وبا سبحانه وتعالى كلا أنتني إله أوناني مألوه يعني معبود ẹni tí wọ́n ń ṣe jọ́sìn fún òun ni wọ́n ń pè ní ìlàhùn sọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní kò sí ìlàhù kan pẹ̀lú òun yàní kò sí ma'abudu kan pẹ̀lú òun so òun náà ni gbólóhùn ìlàhù mazar ló jẹ́ fún gbólóhùn aláhàyà aláhù ìlàhàtàn آله مألوه يعني عبد يعبد كي يشجع فنك وصويك أو الله يعني أو عبد أسمي so ilahun manzari òun ló jẹ́ fún gbólóhùn yẹn ṣùgbọ́n àwọn alárúbáwá wọn a máa lo masdar ní ààyè ismu maf'ul so instead of ma'luhun wọ́n ní ilahun bí maktubun kitabun so al-ma'luhu ya'ni al-ma'bud ẹni tán ṣe jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ó ní matakhadha Allahu min walad ọlọ́run ọbọ̀ mú ọmọ kankan that is kò bí ma min walad min yẹ àwọn afọ́ onínáhùn àwọn ní arabic grammar wọ́n ní harfun zaid ní harafi àlékún ṣùgbọ́n lè ta'kid àwọn lè ta'kid láti lè fi kankan yẹn pa ni wọ́n máa fi lórú nǹkan bẹ́ẹ̀ gbà mí matakadallahu min walad ọlọ́run ọbọ̀ bímọ kankan eléyìí jésì fún àwọn nasara tí wọ́n pe ànábì Isa alayhi salatu wassalam ní ọmọ ọlọ́run wa ma kana ma'ahu min ilahin bákan náà kò sí pẹ̀lú ọlọ́run ọba ìlàhù kan yàní ma'bud táwọn èèyàn ń ṣe jọ́sìn fún eléyìí ni ìtumọ̀ àti tẹ́lẹ̀ yìí ó ń sọ nǹkan tí gbólóhùn la illa Allah tó ń sọ la ilaha yẹni la ma'buda illa Allah haqqun illa Allah kò sí táwọn èèyàn ń ṣe jọ́sìn fún tó dìdáàbò ẹ̀ Allah àwọn èèyàn ń ṣe jọ́sìn fún nǹkan lóríṣiríṣi èèyàn ni alìjẹ̀nú igi omi òkúta ẹranko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láà ìlàáha kò sí tó ṣe wípé ó jẹ́ hakùn tó jẹ́ òdodo inú gbogbo àwọn nǹkan wọ̀nyí illa Allah àyàfi Allah nìkan wọn lọ́wọ́ bá fi sọ pé zálíkà bí annallahu wal haqqu وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير الله سبحانه وتعالى أوني أبو الله أوني الحق أوني أبو alladhi yastahiqqu al-ibada tó ṣe pé òun ló dìzáàbù kí àwọn èèyàn ṣe jọ́sìn fún wa anna ma yad'una min dunihi huwa al-batil in tí àwọn èèyàn dẹ̀ ń ké pé tí yàtọ̀ sí Allah huwa al-batil batil ni kò ń ṣe haq wa anna ma yad'una min dunihi huwa al-batil wa anna Allah huwa al-aliyyu al-kabir Allah ni al'aliyu ọba tó ga alkabir ọba tí ó tóbi ọba tó ga ní uluwa alqadri wa uluwa al'izza ọba tó ga ní gíga ti iyì bákaná gíga tẹ́yẹ̀kan lè rọ́lù wa uluwa zaj bákaná ọba tó ga tó mẹ́lókè okay sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n máa kánà ma'ahu min ilah kò sí ìlàhù kan pẹ̀lú allah ká ní pé ìlàhù kan bẹ pẹ̀lú ẹni idhan la dhahaba kullu ilahin bima khalaqa ìlàhù kọ̀ọ̀kan kò bá máa mú lọ in tó dá ṣùgbọ́n subhanahu wa ta'ala òun ló dá gbogbo nǹkan gẹ́gẹ́ bí ti bára wa sọ sẹ́yìn àwọn kèfèrí mọ́kà gan gbà pé Allahu ló dá gbogbo nǹkan òun ló dẹ̀ ń ṣe jẹ ẹ̀mú fún gbogbo nǹkan ṣùgbọ́n bí tí wọ́n ti gbé gbági gangan jù òun ni pé wọ́n gbà páwọn lè máa pe nǹkan míì lẹ́yìn Allah àwọn lè máa gúnran fún nǹkan míì lẹ́yìn Allah àwọn lè máa jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn Allah àwọn lè gbára lé nǹkan míì lẹ́yìn Allah wọ́n gbà pé eléyìí ó dìstọ́bù ìjẹ́jẹ́ fún Allah kò dìstọ́bù ìgbára lé Allah kò dìstọ́bù ìképe Allah ṣùgbọ́n ó ní àsìkò tí àwọn máa jẹ́jẹ́ táwọn máa gbára lé táwọn máa képe Allah tí nǹkan bá dójú ẹ̀ ní táwọn olùbí lọ mọ́ ṣùgbọ́n tí nǹkan ò bá ti dójú ẹ̀ àwọn lè pe hubal àwọn lè pe manat àwọn lè pe ọ̀zà àwọn lè pe gbogbo àwọn nǹkan wọ̀nyí so wọ́n ti ń ti allahu subhanahu wa ta'ala bí jókà àti síbi tí nǹkan ò bá ti ṣe tí ó ti gba ọ̀nà mímọ́ àyẹ́ṣẹ̀ wa lọ sọ́dọ̀ allahu subhanahu wa ta'ala eléyìí ni filosofi àwọn kèfèrí maka ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó ní wa ma kana ma'ahu min ilah kò sí ìlà òkan pẹ̀lú allah tó lẹ́tọ̀ọ́ sí iṣẹ́ ìjọsìn yẹn bẹ́ṣe gbà kóhun ló dá yín òun ló ń ṣe jẹ mú fún yín òun ló ní kápá lórí gbogbo nǹkan fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má ṣe kí ni ẹ má wà orogún fún ọlọ́run ọba fi uluhiyyatihi níbi ìjẹ́ ìlàwò ẹ má wà orogún fún wa antum ta'lamun tẹ́ẹ̀dẹ̀ mọ̀ kóhun ló dá yín ló ń ṣe jẹ mú fún yín yàní antum tuqirruna bitawhid rububiyyah ẹgbà pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni níbi dídá yín fa aqirru lahu bil'ubudiyyati wal ilahiyyati ẹjuwọ́lẹ̀ wípé kí òun ni ó yẹ kẹ́ ẹ máa ṣèjọ́sìn fún lóun nìkan bẹ́ẹ̀ ṣe gbà pé òun ló dá yín òun ló ṣe jẹ̀mú fún yín ẹjuwọ́lẹ̀ yìí pé òun nìkan náà ló yẹ kẹ́ ẹ máa ṣèjọ́sìn fún يعني فأقر له بالتوحيد العبادة والعلوهية كما تقرون له بالتوحيد الربوبية ليش الجوال نبي ربوبية يكون ربي الجوال يكوناني إله الذي يستحق الإله الذي يستحق العبادة torí náà ọlọ́wọ́ wá ní fàlá tẹ́jọ alùlùláhì àndáadà ẹ máa wọ orogún fún ọlọ́wọ́ wọ́n tún ta àlàmù tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé òun ló dá yín ló ń ṣe dẹ̀ẹ̀mú fún yín òun ló ní kápá lórí gbogbo nǹkan so ká ní pé ìlàhù tún wà yàtọ̀ sí Allah kálukú yóò ní èmi mo dá eléyìí èmi mo dé eléyìí ẹ̀dá tèmi nìyí ẹ̀dá tèmi eléyìí ìdálẹ̀ kúlù ìlàhìn bímà àpàlákọ̀ gbogbo ìlàhù kọ̀ọ̀kan táwọn èèyàn ṣe jọ́sìn fún tóun náà dẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká ṣe jọ́sìn fún kálukú yóò dìjì tèmi lélẹ́yìí yóò wá di pé áálí àwòpọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn ó máa ṣèjọ́sìn fún ó yóò pọ̀ torí pé kálukú náà lónìí tó dá wala ala ba'duhum ala ba'din then yóò fa competition láàrin àwọn alia yẹn tí kan ó fi ṣe kíni tí ó borí ìkejì ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala huwa al-aliyu òun ni ọba tó ga olówó zaat wa olówó al-qadr wa olówó al òun lọ́ba tó ga òkè ló bákan náà òun ni ọba tó ga níyì bẹ́ẹ̀ lọ́ba tó ga ní ìgbọ̀ngbọ́n téèyàn kan ò lè sọ pé òun fẹ́ rọ́lú subhanallah mímọ́ ọlọ́run ọba ọlọ́run ọba mọ́ kangakanga ama yẹ̀sì fóònù ama yẹ̀sì fóònù kúrò bí nǹkan tó ṣe wípé wọ́n fi ń ti sí ọlọ́run ọba nínú àwọn ìròyìn àwọn èèyàn foríṣiríṣi ìròyìn ti sí ṣùgbọ́n bá ṣe ń describe ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ ọba ó ga jù bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ní ìtànfin ròyìn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àwọn nǹkan tí ó kìí ṣe ròyìn ọlọ́wọ́ ọba ní alimil ghaibi ọba tó mọ kọ̀kọ̀ kò sí nǹkan tó pamọ́ fún ẹni tó jìzáàbù ká ṣe jọ́sìn fún nìyẹn òun ló jìzáàbù ká képe òun ló jìzáàbù ká gúnran fún ká jẹjẹ fún ká gbára lé torí pé kí ni ya'lamul ghaiba òun ló mọ kọ̀kọ̀ wa shahadati òun ló mọ gbangba òun ló mọ gbangba báwa ṣe ń ríra wa bá ṣe wà nínú mọ́ṣáláṣí fìtàn ríra wa bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ọba náà ń rí wa àwọn kẹtàwò rí tó pamọ́ sí àwa ọlọ́wọ́ ọba mọ̀ tó jẹ́gọ́ ìbò ní síbí that is relative of sin kọ̀kọ̀ tó ṣe pé àwa kan ló pamọ́ sí kò pamọ́ sáwọn kan àwọn tó ń bẹ nínú ilé wọn nísìn àwọn ò rí wọn báwọn náà ṣe ráwà tá ń bẹ mọ́ṣáláṣí rẹ́ìbù nìsìbílẹ̀ relative unseen ni ọlọ́run ọba mọ̀ yóò náà then al-ghaibul absolute unseen in tó ṣe pé kò sí ẹni tó mọ̀ ọ́ àyàfi Allah subhanahu wa ta'ala ó pamọ́ sí gbogbo èèyàn Allah subhanahu wa ta'ala mọ̀ Allah subhanahu wa ta'ala ó mọ̀ ṣẹ́ni tó mọ absolute unseen ló yẹ ká ṣe ìjọsìn fún àbẹ́ni tó ṣe wípé kò mọ absolute unseen ta ló yẹ ká ṣe ìjọsìn fún so Allah subhanahu wa ta'ala huwa al-mustahiqqu lil-ibadati wahdahu òun nìkan ló lẹ́tọ̀ọ́ ká ṣe ìjọsìn fún òun nìkan lẹ́tọ̀ọ́ ká tẹ̀lé ní tẹ̀lé afọ́jú fata'ala amma yushriku ọlọ́run ọba ga ó ga kọjá gbogbo àwọn nǹkan tí wọ́n ń papọ̀ mọ́ tán fi ń wá orogún pẹ̀lú rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ní fara tadribu lillahi al-amthal inna Allah ya'lamu wa fala tadribu lillahi al-amsal ẹ má mú àpèjúwe wá fún allah subhanahu wa ta'ala ẹ má fi ọlọ́wọ́ ọba jọ ẹ má fi wé àwọn kẹtẹ fi ń wé ìtọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìtẹ́ fi ń wé ẹ má fi wé ẹ má mú àwọn ròyìn tó ṣe yí pé ọlọ́wọ́ ọba òfin ròyìn fi ròyìn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹ má fi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wí anything fi uluhiyyati níbi ìjẹni tó yẹ kí a máa ṣèjọ́sìn fún ẹ má sin nǹkan mí lẹ́yìn rẹ̀ bákan náà ẹ má fi wé anything fi rububiyyati níbi ìdá nǹkan bákan náà fi asma'ihi wa níbi àwọn ìròyìn rẹ̀ bákan fi af'alihi níbi àwọn iṣẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá yàtọ̀ ó yàtọ̀ sí gbogbo àwọn nǹkan òun nìkan náà ló dìzáàbù káṣekíní káṣejọ́sìn fún òun nìkan ni ọba dẹ́dà tó ṣe pé ó dá gbogbo nǹkan òun nìkan náà ni ọba tó ní àwọn orúkọ àti ìròyìn tó fi rẹwà jùlọ òun ni àwọn iṣẹ́ rẹ̀ ló fi dá jùlọ sọ́lọ́wọ́ subhanahu wa ta'ala la sharika lah kò lórogún fi uluhiyyati wa fi rububiyyati wa fi asma'ihi wa sifati ọba tí ó lórogún ni fala tadribu lillahi al-amthal ẹ má mú àwọn tá a sọ pé tẹ́ sọ pé kí ni akẹgbẹ́ ọlọ́mọba nìyí àbírú ọlọ́mọba subhanahu wa ta'ala ni ẹ má mú wa torí ọlọ́mọba ní rọ́bù samawati wal ardi wa ma baynahuma ọba tó ṣe pé òun ni ó dá pẹ́mọ́ àtìlẹ̀ òun ló ní kápá wọn wa ma baynahuma àti gbogbo àwọn nǹkan tó ń bẹ láàrin sánmà àtìlẹ̀ ọlọ́run bá ní fa abójú ẹ̀ṣì jọ́sìn fún wọ́stọ́bìlì ìbádàtì ẹ̀ṣì sùúrù ẹ̀lámúmára níbi ìjọsìn tẹ́ ń ṣe fún hal ta'lam lahu samiyya ọlọ́run bá ní rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣe omeni tó jẹ́ akẹgbẹ́ ọlọ́run ọba tá sọ kó wà ikú ọ̀sẹ̀ ọlọ́run ọba kó sí torí náà ọlọ́run sọ nù áyà ìgbé fala tadribu lillahi al-amthal ẹ má wá àmfààlù wá akẹgbẹ́ ẹ má wá wá fún ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé kí ni la mithla lahu kò sírú ọlọ́run ọba inna Allaha ya'lamu ọlọ́run ọba mọ́ wa antum la ta'lamun kòrò yan rẹ pẹ̀lú ntọ́lọ́wọ́ bó pé rẹ mọ́ pé ó mọ̀ ntọ́ bá pé rẹ ni ó pé ntọ́ fi ròyìn ara ẹ ni ó fi ròyìn ẹ̀ so eléyìí náà àárí pé negation ó wà ń bẹ́ẹ̀ kí falatẹ́ biribu lillahi al-amsal inna allaha ya'lamu wa antum la ta'lamun lẹ́yìn náà ọlọ́wọ́ bá ní kúlù. إنما حرم ربي الفواحش ما ظهر من وما بطن والإثم اللهم الله سبحانه وتعالى أنير محمد صلى الله عليه وسلم صفن وقي اللهم أبا مشلي و الفواحش أوي وبجاء أوي مرأة بزنا شيشي أتبابيلو àwọn ìwọ̀kúwọ̀ ọlọ́wọ́ ọba ṣe wọ́n ní èèwọ̀ máa bọ̀ àrọ̀ mín ha èyí tẹ́yàn ń ṣe openly ni ẹni tó ń ṣe zina openly àbí homosexuality ló ń ṣe openly lesbianism ló ń ṣe openly ọkùnrin àtọkùnrin wọ́n bára wọn láṣepọ̀ wọn àtijú wọ́n ń ṣe gbangba ta obìnrin àtobìnrin bára wọn láṣepọ̀ wọn àtijú wọn ṣe lé gbangba ta àbí tó ti ẹ̀tún wọ́sù ju eléyìí bí bestiality kí ọkùnrin àbóbìnrin kó máa báwọn ẹranko láṣepọ̀ àbí incense kí èèyàn máa bá ẹni tó jẹ́ máhàrámù rẹ̀ kó máa bá ṣe ránù tí wọ́n ti jú ń pa rẹ̀ máa bá ọ̀rọ̀ mi ha wọ́n máa bàtọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn lóyìnbó lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá ń sọ yìí ni wọ́n rí nǹkan tó burú ń bẹ̀ ibi tí àwùjọ wọn bàjẹ́ dé tó burú dé wọ́n aláwò àwọn homosexuals délẹ́bù pé èyí tó bá jó ṣiṣẹ́ nínú wọn gan wọn a tún mọ́ gbáǹtán pè ní maternity leave tí obìnrin tí ó bímọ máa gbà nígbà tó bá bímọ homosexuals méjì àwọn náà ní kí ni àwọn fẹ́ gba maternity leave ìjọba ó dẹ̀ fún wọn so wọ́n display bàjẹ́ tí wọ́n rí nǹkan tó burú ń bẹ̀ máa bọ́ ọ̀rọ̀ mi náà wọ́n máa àti yìí tí ó wà ìdí wọ́n yí ọṣẹ lẹ́yìn àwọn àwùjọ ní àwọn èèyàn máa yọ àwọn nǹkan wọ̀nyí ṣe lẹ́yìn ẹlòmí yọ ṣe ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní haramu ní gbogbo ẹ̀ kul innama harama rabbi alfawaisha ma zahara min ama baton wal isma bákan náà àwọn nǹkan ẹ̀ṣẹ̀ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ in ti ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní ká má ṣe eléyìí tí ẹ bá ń ṣe ismu ni ìtọ́lọ̀wọ̀ bá ní káṣe tí yẹn bá gbéjù sílẹ̀ ìfún ni wọ́n ìfìmà àti àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ìwọ̀n àṣùbá aláwá kí àmọ́ ẹlòmí tí ó kí ìfún ni ẹ̀ṣẹ̀ ni káàkì ń jẹ máa ọ̀ràn yẹn ni kí yẹn gbéjù sílẹ̀ ìfún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ìfìmà wọ́n bá rí à bákan náà albaghi ìkọjáàlà ìta ń pè ní albaghi ó ní ká kọjáàlà lórí yàn ẹ̀tọ́ ẹlẹ́tọ́ káṣíkí ní ká mú mọ́ títí wá baghi ni anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó inna Allah awha ilayya an tawaba'u ọlọ́wọ́ bá ó sọ fún mi ó ní tàwádọ̀rú ẹmúra yín wálẹ̀ ẹ̀rẹ̀ apá yín lẹ̀ hátà láyé fara áhàdùn alẹ́ áhàdẹ̀ wà láyé bùkẹ́yà áhàdùn alẹ́ áhàdẹ̀ kéèyàn kan má fáàrí fún sí èèyàn kan ọlọ́wọ́ bá dẹ́ lọ́lá kan owó ló fún ẹni ipò ló gbé ẹ sí ni má ṣe fáàrí sáwọn tí ò ní tó ní tawaba rẹ̀ lẹ̀ wala yabghi ahaduna ala ahad bákan náà ẹ kọjá àlà lórí ara yín ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́mú mọ́tẹ́ mọ́gbàlè onílẹ̀ mọ́kílẹ́mù nǹkan oníǹkan mọ́tẹ́ mọ́jẹ́ kí ojú kòkòrò mú ẹ débi pé nǹkan tí ò ń ṣe tiẹ̀ ó mú ìkọjá àlà ni ọlọ́run ọba ṣe léwọ̀ tó o lè jẹ́ mùsùlùmí gidi tó o bá ń ṣe albaghyu tó ń kọjá àlà láwọn èèyàn lórí ò mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ má ti tiẹ̀ ẹni tí ó ń ṣe tiẹ̀ onítorí pé kí ni ẹni tó ní òkúkú mọ́ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́ àbí ẹni tó ní mọ̀ náà ẹ kó wá ṣe tí ó ṣe àwọn agbẹ́tẹ̀lé ni báàbí ìkọjá àlàní ọlọ́wọ́n ọba ṣe léèwọ̀ bí rẹ́ẹ̀lì hàkì ìkọjá àlà kò ń ṣe nǹkan tí ó jẹ́ tó jẹ́ tọ́ so gbólóhùn bí rẹ́ẹ̀lì hàkì yẹn àwọn afá máa pè ní sífàtún káṣífà ìròyìn tó ṣe wípé ó ń ṣàlàyé báàbí ò ní pé báàbí ò ìkọjá àlàní bágí ìkọjá àlàní wọ́n ń tushriku billah bákanáà sọ fún wọn pé ọlọ́run ọba ó ṣe léwọ̀ kẹ́ẹ̀ṣe ṣírùkù pẹ̀lú ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ kẹfún ẹlòmí ẹ̀tọ́ rẹ̀ kẹmọ ṣí ẹ̀ láàrin wọn àti ẹlòmí ọlọ́run ọba ṣe léwọ̀ ma lam yunazzil bihi torí pé iṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀dọ́ ọlọ́run ọba kò sọ ẹ́fídẹ́ǹsì fún ọlọ́run ọba ò sọ ẹ́fídẹ́ǹsì kalẹ̀ fún torí náà gbogbo ẹni tó ń pe hubal manat ọ̀zà àbó ń pe nǹkan ní láwùjọ wa yìí ẹni yẹn ó ń ṣe nǹkan tó ṣe pé láti onízìlélàhùn bíi sultana ọlọ́run ọba ò fi ẹ́fídẹ́ǹsì kalẹ̀ fún torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe léèwọ̀ ká pè nǹkan mí lẹ́yìn òun ká gbóná fún nǹkan mí lẹ́yìn òun ká jẹ́jẹ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n bá ṣe gbogbo eléyìí léèwọ̀ sèyí ó lè jẹ́ mùsùlùmí tó bá ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n bá fún ẹ̀dọ̀ ọlọ́wọ́n bá ó ń gbóná fún nǹkan mí ni àbó ń képe nǹkan mí àbó ń jẹ́jẹ́ fún nǹkan mí àbó ń gbáralé nǹkan mí kò lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ lẹni tó ń ṣe kọjá là gẹ́gẹ́ bá ṣe sọ ẹ̀tù ẹlẹ́tọ̀ mú mọ́ títí ẹ̀ ẹnìyẹn náà ò lè jẹ́ mùsùlùmí gidi wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ẹ̀tún máa sọ ń pa ọlọ́wọ́n ọba ìtẹ́ mọ̀ ń pa rẹ̀ kí wọ́n máa ròyìn ọlọ́wọ́n ọba pẹ̀lú ìtọ́lọ́wọ́n ọba òfin ròyìn rẹ̀ máa pe ọlọ́wọ́n ọba ní orúkọ tí ò pé rẹ̀ kéèyàn máa fi tì sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ò fi tì sọ́dọ̀ ara òfin tí ó kì í ṣòfin ọlọ́wọ́n ọba kéèyàn máa fi tì sọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala má pe nǹkan kan ní haramu tí ò sẹ́fídẹ́ǹsì paramu ni ìtọ́lọ́wọ́n ọba pè ní haramu ma pè ní halali fún àwọn èèyàn ọlọ́wọ́ bá ní wà látàkúlù lèmá tẹ́sífù altinati kumulkaziba àádá halalun wa àádá haramun lè taftaru alọ́lá ilkazib iná lèdínà yaftaruna alọ́lá ilkazib láì fi hùn ọlọ́wọ́ bá ní má gbóyà kó masọ̀kí nǹkan báyìí haramu ni masọ̀kí nǹkan báyìí halali ni torí pé tó o bá ń sọ pé haramu ni nǹkan báyìí tí ò sẹ́fídẹ́ǹsì fún tó ń sọ halali ni nǹkan báyìí tí ò sẹ́fídẹ́ǹsì fún ìtò ń ṣe ní al-iftirahu ala Allah takulu ala Allahi ma lam yaqulhu ìtọ́lọ́wọ́ bó sọ ló ń sọ wal-qawlu ala Allah kéèyàn máa sọ kó máa fi ìtọ́dọ̀ ọlọ́wọ́ bá ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sọ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni kí a pè kankan ní haramu nísìn àbópe ní halal àbóròyìn ọlọ́wọ́ba pẹ̀lú tọ́lọ́wọ́ba òfin ròyìn rẹ̀ ó pè ọlọ́wọ́ba ní nǹkan tí ó pera rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè mọ́ kele ikú ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńláńlá ni wa an ala ma ló jẹ́ pé àwọn wọ́n máa ń ṣọ́ra púpọ̀ níbi irú àwọn nǹkan báyìí tán bá wo iṣu tán bá rí pé iṣu ní ò clear sáwọn dáadáa àti sọ pé haramu ni wọn àti sọ pé haramu ni torí pé kò clear sí wọn dáadáa wọ́n lè sọ pé kí ni àkàrà òhù wọ́n á ní mo kórìíra rẹ̀ wọ́n àfẹ́ ló gbólóhùn haramu ni torí pé un kò clear sí wọn dáadáa evidence rẹ̀ ò clear wọ́n lè wá pé ní mọ̀kúrú mọ̀kúrú tán sọ yẹn kò túmọ̀ sí pé nǹkan tí yẹn lè ṣe nágbà lérò kàrá àtàrímù ni kàrá bí tó súnmọ́ bí kápẹ́ ní haram ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n káwọn ọmọ lọ kó sí pé wàlá taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa hadha haram ìtaftaru ala Allahi al-kadhib innal ladhina yaftaruna ala Allahi al-kadhib la yuflihun àwọn fẹ́ lọ kó sínú ẹni tí ò ní jèrè látara pé kí ni wọ́n fi tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá etí ọlọ́wọ́ bó fi tì sọ́dọ̀ ara rẹ̀ ntọ́lọ́wọ́ bó sọ káwọn máa sọ torí náà ẹ̀yìn tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ní alqawlu ala Allah ma lam yaqulhu ká máa fi ti sọ́dọ̀ ọlọ́wọ́ bá yín tọ́lọ́wọ́ bó fi ti sọ́dọ̀ rẹ̀ bóyá ń pè nǹkan ní haram ni a bá ń pè ní kíni aláàlì àbí a ń fi àwọn ròyìn tọ́lọ́wọ́ bó fi ròyìn rẹ̀ a fi ń ròyìn ẹ̀ àbí nǹkan tó fi ròyìn rẹ̀ à ń gbá dànù ní subhanahu wa ta'ala sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wa taqulu ala Allahi ma la ta'lamun ayà ìta bá ronú sí àárí wípé nǹkan tí ó ń sọ fún wa pa gbọ́dọ̀ farabalẹ̀ ni má ṣe fawaish zina àti gbogbo àwọn nǹkan tó jọ jìnà sí tó bá fẹ́ fẹ́yàwó fẹ́yàwó ọlọ́run ọba ṣe é nírọ̀rùn tẹ́yọkan ọba tó fẹ́ méjì tí méjì ọba tó fẹ́ mẹ́ta tí mẹ́ta ọba tó fẹ́ mẹ́rin ṣùgbọ́n kó olóhun ṣe zìnà fawaish wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́ni ẹmọ́ súnmọ́ dépò pẹ́ torí pé fáhíṣà ni wà bàjẹ́ ni wa sa'a sabila ọ̀nà burúkú ni tí wọ́n ni alternative alternative ni pé kí ni ọlọ́mọba subhanahu wa ta'ala onífọ̀nkíhù máa tọ́ ọba lákùn ìnẹ̀ nìsá masna wa thulatha wa ruba' ẹfẹ́ tó bá wù inú obìnrin ẹṣẹ́ nìká ṣùgbọ́n ẹjìnà sí kí ni àtìfá àzínà ẹjìnà sí ẹjìnà sí so kama àti ìsọ àwọn ìtótúwà wọ́sọ̀f homosexuality lesbianism bestiality táwọn ní rọ́sí ní orúkọ páwọn gbádùn ara àwọn tó ṣe pé fọ̀rọ̀ àìṣù ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe eléyìí ní ẹwọ̀ pẹ̀pẹ̀ lára àwọn ìròyìn àwọn èèyàn gidi alẹ́dínà tẹ́ṣtẹ̀nibúnà kaba ìrìn ismi wal-fawahisha àwọn tó ṣe kọ́ máa ń jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn kaba ìrìn ẹ̀ṣẹ̀ wal-fawahisha ọmọ jìnà sí àwọn fawahisha illa al-laman àwọn nǹkan kéékèèké tọ́mọ lè borí bọ́m̀bẹ̀lẹ̀ ẹ̀rì tí wọ́n máa ṣe àwọn kan ló ṣe pé ọmọ ènìyàn lè fún ìmẹ́ ṣùgbọ́n wá jìnà sí kí ní fawahish kul innama harrama rabbi alfawahisha sọ fún wọn pé kí ní ọlọ́mọba mi ṣe léwọ̀ alfawahish máa fọ àrọ̀ mi náà máa bọ́kọ̀ gbogbo tó ń jẹ́ fawahish ìdí ṣe hàn ní ìdí ṣe tẹ́yìn ní ìdí ní wal ifma àwọn ṣẹ́ṣẹ̀ wal bagya ìkọjá àlà ìgbèrè haq tó ṣe pé kò ń ṣe nǹkan tó tọ́ wà tushriku billahi ma lam yunzil bihi sultanan kéèyàn wọ orúkú pẹ̀lú ọlọ́run ọba tí ó sẹ́bídẹ́ǹsì fún ni wa an taqulu ala Allahi ma la ta'lamun kẹ́ẹ̀mọ̀ ròyìn ọlọ́run ọba pẹ̀lú tẹ́ẹ̀mọ̀ pẹ̀lú tẹ́ẹ̀mà kẹ́mà ròyìn ọlọ́mọba pẹ̀lú kẹtẹ́ lẹ́bídẹ́ǹsì fún kẹ́mà sòfin tẹ́ lẹ́bídẹ́ǹsì fún kẹ́mà pẹ̀léwọ̀ ẹni tí ó sẹ́bídẹ́ǹsì fún so àyà yìí ta bá wo dáadáa àyà tó ṣe wípé ó dè wá ó dè wá gbajídé pẹ̀lú rẹ̀ tá bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi àbí tá a bá tiẹ̀ fẹ́ jẹ́ mùsùlùmí agbọ̀rọ̀ gbadídé pẹ̀lú ẹ̀ so insha Allah àdàdún bíbá abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala èyí tí a bára wa sọ iná kọlọ̀ wa kó yí ó jẹ́ kó wúlò fẹ́ nìkọ̀ọ̀kan wa àtẹni tó sọ àti àwọn táǹgbọ̀ subhanaka lahumma wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa والسلام عليكم ورحمة الله وبركاته